a sì bára wa sọ nípa àtàwíìd àti pàtàkì rẹ̀ àti pé tàwíìd yìí ìfàsọ fọlọ́n ó ní àkọ́kọ́ iṣẹ́ èyí táwọn anábì ọlọ́run ọba alayhi salatu wa salam tí wọ́n kọ́kọ́ ṣe lónìí lágbára ọlọ́run ọba a máa tẹ̀síwájú níbi tí a dúró sí níjẹ̀lò yẹn níbi tá a ti ń sọ fúnra nípa pé àwọn anábì ọlọ́run alayhi salatu wa salam mùsùlùmí ni gbogbo wọn àti pé tí wọ́n sọ pé ẹ̀sìn àbáláyé islam òun lẹ̀sìn tá a lè pè ní ẹ̀sìn àbáláyé díẹ̀ nu àwọn ẹ̀rí tí a tún mú wá sí láti lè bá a fi díẹ̀ múlẹ̀ wípé àníṣe islam òun lẹ̀sìn àbáláyé òun lè tí ó tún bọ̀ yìí nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam nínú hadith al-Qudusi Ọlọ́hun bá sọ ń bẹ̀ wípé inni khalaqtu ibadi hunafa'a kullahum ọlọ́ni gbogbo àwọn ẹrúsìn wọn pátá ọlọ́ni ló ń dá wọn hunafa'a lẹ́yìn tó ṣe pé ó ṣẹ́rí kò ń bi ìbọ̀rìṣà tó jẹ́ ẹlẹ́sìn Islam gbogbo wọn pátápátá ṣùgbọ́n àṣetán àtàtì ńlọ́wọ́ bá wọn ńlọ́wọ́ mú wọn kúrò níbi ẹ̀sìn wọn wa harramata alayhim ma halaltu lahum ntẹ́mi ọlọ́wọ́n bá tí mo ṣe léèwọ̀ lé wọn lórí tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún wọn àṣetán ó pèlè wọ̀ wọ amarọ́tì wọn àníṣe àtẹ̀sù àtàwọn ọmọ ogun rẹ̀ àwọn ní àpọ̀mọ ènìyàn láṣẹ à ń yúṣìrì kú bí láti mórogún láti ṣẹbọ sọ́lọ́wọ́n bá wọn ẹbọ tó ṣe wípé ọlọ́wọ́n bọ̀ sọ ẹ̀rí kankan kalẹ̀ lé lórí nínú àdìfí mi lọ́dà bó ra. rà ọlọ́wọ́n bá sọ pé ọlọ́run ọ sọ pé má mi mọ̀ olóòdin ọmọ kan ò ní wáyé ìlà yóò ladà lálẹ́ fẹ́ àfi kí wọ́n bí lórí àdámà pé yóò jẹ́ mùsùlùmí. fàbà aw yuhawidanihi aw yunasiranihi aw yumajjisanihi ọmọ tẹ́ ẹ bá wá rí tí bá ń ṣe Yahudism bàbá àti ìyá rẹ̀ ní àfàwọ̀ ètí bá ń ṣe nàṣọ́ra tó sọ̀rọ̀ rẹ̀ di ẹlẹ́sìn mi yàtọ̀ sẹ́sìn Islam tó sọ̀rọ̀ rẹ̀ di kìrìsìtẹ́nì bàbá àti ìyá rẹ̀ àwọn ní àfàwọ̀ wáyù majjisanihi abẹ́ntẹ́ ẹ bá rí tí bá ń bọ gíbọ̀ pẹ̀ tí ń bọ náà tí ń bọ òkè Ìbàdàn tí ń bọ ọrọ̀ irú ẹni báwọn bàbá àti ìyá rẹ̀ ní àfa o ìyẹn jẹ́ hadith mi nínú àwọn ẹ̀rí tó wá lórí pé àníṣe Islam òun lẹ̀sìn àbáláyé bàbá Ibn Taymiyyah kọlọmba nìkẹwọn bàbá ní fasọwọ anaha fitratul Islam wayal fitratul lati fatarahum alayha yawma qal alastu bi rabbikum qalu bala bàbá ní èyí tó bá mu jùlọ oníkatú fitra ń ń sí pé àdámẹ́ Islam torí wípé fitira islam yìí onítọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹni tó dá ẹ̀dá mọ́ ńlọ sí ní àdámọ́ fẹ́ dá nígbà tó sọ pé alastu bi ebi mi lọ́lọ́wọ́n bá yín sẹ́mi kọ́ lọ́lọ́wọ́n bá yín ni tí wọ́n sọ pé bala yẹnni pé náà àwọn ẹ̀rí ètò wá lórí wípé islam òun lè sìn àbáláyé ẹbọ ṣíṣe kì í ṣe sìn àbáláyé òun ni àtìgbọ́n so níparí kálí kúrò ń bẹ́ẹ̀ abdullahi ibn abbas kọlọ̀nkọba ní yọ́nú sí ẹ̀rí kan tiẹ̀ wá látọ̀dọ̀ rẹ̀ tó sì pé yuwaddihu kayfiyata dukhuli shirk tí ó máa ṣàlàyé nípa bó o ní ẹbọ ṣíṣe bó o ló ṣe gbórí wọlé abdullahi ibn abbas kọlọ̀nba ní yọ́nú sí nípa àyà ètìmẹ́nu suratu àyà ẹlẹ́ẹ̀kẹtàlélógún tọ́lọ̀ ti sọ pé waqalu la tadharunna alihatakum wala tadharunna wàlá suwa wàlá yagusa wáyà ń kọ́ wà ní sọ̀rọ̀ anabi Nuh ó bàtí ń kébò sí fáwọn ọjọ́ rẹ̀ pé tọ́ ọlọ́ni ẹ máa sin dípò ká máa sin lọ́hùn wọ́n wá ń sọ fúnra wọn pé tọ́ látàdàrú ní àlè àtàkùn àwọn òòṣà yín tẹ̀ ń sìn ìní ẹ̀yà agbájúmọ́ ìní ẹ̀ mójútó ìní ẹ̀ máa sìn wọ́n látàdàrú ní wàdà wọ́n wá ń dákọ̀ àwọn òòṣà níkọ̀ọ̀kan wàdù sùwàá yàgò yàrúnkọ̀ wànẹ́sọ̀rọ̀ àwọn òòsà márààrún ẹ má fi hàn lẹ́wọ̀ ẹni kẹ́ ẹ máa jọ́sìn fún. Abdullahi bin Abbas sọ pé sọ́ọ̀rọ̀ ti àwòtán alẹ́tì kánẹ̀tì fi kọ́ mi nóòhìn fìlà àròbì báàdó àwọn òòsà márààrún yìí ńlọ wá padà di òòsà márààrún èyí táwọn alárúbáwá tí wọ́n padà wọ́n jọ́sìn fún lẹ́yìn ọ̀rẹ́yìn amawado ẹ̀rí wádùn ntẹ̀ kánat lè kẹlbin àwọn abàní kẹlbù àwọn ni a máa ń sin òòṣà wádù àwọn yẹn ń bẹ ní Dawmatul Jandali bẹ́ẹ̀ náà ni Suwa àwọn Hudayl àwọn àdílé Hudayl àwọn ni à ń jọ́sìn fún Yaguth fakana tili Murad àwọn Murad ni a kọ́ ń jọ́sìn fún thumma li Bani Gutaif bili Jawf inda saba'in lẹ́yìn náà làwọn Gutaif ni a wá tẹ́wọ́ gbà ẹ wàrí àwọn kọ́ńtì fakana tili Hamdan àwọn Hamdan ni a kọ́ ń jọ́sìn fún Nasiru ntẹ àwọn Humair alu alikila àwọn ní ẹnjọ́sìn fún ẹ wàá ràn wọ́n sàmárà àrùn yìí asmau rijalin salihin min qaumi Nuh ó kọ àwọn èèyàn márùn ni tí wọ́n jẹ́ nírí nínú ìjọ anábì Nuh alayhi salatu wa salam àwọn márùn yìí ẹni Ọlọ́run ni wọ́n olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n nígbà tí wọ́n bẹ láyé falamma halaku nígbà òdi pé wọ́n kó nkọ̀ọ̀kan èjèèjì táwọn márùn tí wọ́n kú tán kí ni ṣètọ́n lọ́ba abáwọn ọba abáwọn ìjọ wọn nítorí wàá sọ fún wa ni pé ani ansibu ìlà majalisi lẹ́tì kánú yẹ́jìlísì wọn ansọ́ba èso ní àhà aláìdámàsí níyì o ṣé adìẹ a máa kú kádẹ́yìn rẹ̀ nu ni àwọn èèyàn márùn-ún iṣẹ́ àmọ́mí àti pàtàkì tó láàrin yín ni wọ́n láwọn mà tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ gbẹ́gi wọn léèrè bẹ́ẹ̀ sì gbẹ́rẹ́ tẹ bá gbèrè tán àwọn àyè tẹ́ni kọ̀ọ̀kan tí a máa ń jókòó sí ẹ wá lọ gbèrè wọn sáwọn àyè kọ̀ọ̀kan wọ́n sàmúhàbí asmáyéhìn ẹ wá sọ̀kọ̀ kan wọn lóòkọ tí wọ́n ń jẹ́ ẹ sọ eré wọn lóòkọ òòsà tẹ́ ẹ bá torí ẹ̀gbẹ́ ẹ sọ. bí àìsè ni o nípìnlẹ̀ o tọ́yì fálàmà hàlàkù níbòdì pé àwọn tí a ma ìpìlẹ̀ ọ̀rọ̀ nígbà tó di pé a lọ tán tí a kú tán ní kọ̀ọ̀kan èjèèjì so nípìnlẹ̀ ní ti ṣètọ́ ni wọ́n ṣe wọ́n ṣe lamtọ́nbad wọn ò sin àwọn òòsà márààrún hátà ìdáhàlàkà òòlà gbàtàwọn tí wàá máa bọ́rọ̀ ṣe jẹ́ tó di pé hàn parun tán hàn wàtánà sàkàlẹ̀ hàn lè mu wọn bè dátì tó di pé ìmọ̀ tó tán ó wá di pé àwọn òsàmárà rìn wọn á bẹ̀rẹ̀ sí ní sìn wọn. ọ̀rọ̀ yìí àádínú sahih muslim nínú hadith ti abdullahi ibn abbas ètí ọgbà wa bákan náà abdullahi ibn umar oní àgbà wa àárín níbẹ̀. káàbọ̀ síbi tí ń jẹ́ ẹbọ sàǹsàn tá a bá ń sọ nípa ẹbọ ṣíṣe à ń láti mọ kí gangan ni ti ń jẹ́ ẹbọ ní èdè lárúbá kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ bákan náà kí ni ti ń jẹ́ àṣíríkù yẹn lọ́dọ̀ àwọn àfọwò ní àkìdá ohun ti ń jẹ́ àṣíríkù ní èdè lárúbáwá wọ́n fà láti bi àwọn gbólóhùn oríṣiríṣi ìkànnì rẹ̀ ní àṣíríkà yẹn ni pé kéèyàn méjì kí wọ́n ó dìjọ ṣe nǹkan kan papọ̀ sòlá ìbẹ̀ náà lẹ́bọ náà ti jáde wọ́n máa sọ ní ìdílárúbá pé ashraktu fulanan idha ja'altu sharikan li lámarin mo mú mọ́ra ẹni pé tó bá di pé èmi àti abájọ dòwò pọ̀ àjọ ń ṣe nǹkan pọ̀ so àwọn ìtumọ̀ rẹ̀ pọ̀ ní èdè èdè ńkọ́ lọ́kàn wá ṣùgbọ́n ẹja lọ sọ́dọ̀ àwọn àfa kámakíga ni ti ń jẹ́ àṣíríkù lọ́dọ̀ wọn. àfa wa sáádì kọ́lọ̀ ńkọ́ bá nìkẹ́ wọn wọ́n ní hakíkọ́tù ṣíríkì ànyìrùn badal makhluku kàmá yìrùn badulọ́ àwò yùn àdọ́mù kàmá yùn àdọ́mù lọ́ àwò yusrafu lahu naw'un min khasa'is rububiyyati wal ilahiyya. àwọn ní ti ń jẹ́ pàápàá ẹbọ ṣíṣe ní ti ń jẹ́ ẹbọ gángan ó ní ànyìrùn badal makhluku ó ní káwọn èèyàn máa sin ẹ̀dá bíi tiwọn kàmá yìrùn badulọ́ ẹgẹ́ bẹ́ẹ̀ sẹ́ńsì ọlọ́run àwò yùn tàbí ká tiẹ̀ máa gbé títóbi kan fẹ́ dà kama yu'azzamu Allah ẹgẹ́ bá a ṣe ń gbé títóbi fẹ́ dà ẹgẹ́ bá a ṣe ń gbé títóbi fọ́lọ́wọ́ bá tàn án la aw yusrafu lahu naw'un min khasa'is rububiyyah tàbí kó ṣe pé ìkan nínú àwọn kan tó jẹ́ nǹkan ẹ̀sà níbi tọ́lọ́wọ́n bá fi ń jẹ́ ọlọ́run dídẹ̀dá ni pípa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ẹ̀dá àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà fọlọ́run tàbá wọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà níbi ìlàhíyà níbi ká máa sin náà ọba lónìí ká soso kí yóò fi tọ́jà tó sọlọ́run kí yóò fi búra kí yóò pẹran fáǹjànú ìyọnú ayé ìyọnú àgbà ṣùgbọ́n àwọn eléyìí pátápátá àfàwà Ibn Saadi wọn ni ti ń jẹ ẹ̀bọ nù. àfàwà àdàláwì àwọn tiẹ̀ tún fẹ́ lójújú bá ń lọ wọn ni ẹnìyàn ṣèrìkà wọn ni ti ń jẹ ẹ̀bọ láyàtà wà kọ́fù àlàáyìn ìyá àdìlà ìnsán àhàdàmbìlà kọ̀mọ́ lórí kéèyàn ó fi ẹnìkan kẹ́gbẹ́ ọlọ́run wàyùsá àwì àbàyìnáwó máa bìlà àfárúkìn kó ní bákan náà ní a ṣe rí láì sí ìyàtọ̀ ẹ bọ̀ ọ́ ma lórí eléyìí nìkan pàlínà àkíkọ̀tà ṣẹ́ríkì ṣùgbọ́n pàápàá ti ń jẹ́ ẹ bọ̀ oníkéyìn o àyè àti ìnsán bí kàlálìn wà àmàlìn xasọ̀ aláwọ̀ tán alábìdá ti àlẹ́yà oníkọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn kó mú àwọn nǹkan kan wá bóyá ìṣesí kan ni àbáwọn iṣẹ́ kan ni tó ẹ̀sà fọlọ́run ọba subhanahu wa ta'ala níbi dáàtì ọlọ́run ìjọlọ́run ọba níbi gíga rẹ̀ kó sì àfitì nǹkan kó sì àfitì rẹ̀ sọ́dọ̀ ẹ̀dá waja'ala ash'aran lil-'ubudiyya anitọ́lọ́run ọba tó ṣe ní lógò èyí tó jẹ́ ìjọsìn fọlọ́run ọba kíyàn wá máa lò fẹ́ nìkan wọ́n eléyìí ní ti ń jẹ́ ẹbọ ọ̀rọ̀ tí a nu ọ̀pọ̀ Asujur lè àhàdín kéèyàn ó forí kalẹ̀ fẹ́ lómi yàtọ̀ sọ́lọ́mù bá ó kọ́ ọ́nù wàdàbọ̀ ibi ismihi kéèyàn ó dúnbú ẹran pàdíẹ parakùnmí tòlótòló kéèyàn wàá má da akọ lọ́hùn kọ́ da akọ èèyàn kan sí ẹ̀bọ̀ lélẹ̀ yìí nà wà nẹ́dẹ̀rù láwò kéèyàn ó ṣe ìlérí fún nǹkan kan mí yàtọ̀ sọ́lọ́mù bá lára ẹ̀bọ̀ náà ni wàlìsítẹ̀ àwọn àti bí èèfì ṣe dáa nígbà tí nǹkan bá le kókókó lọ́jọ́ líle lọ́jọ́ ìṣòro eléyìí náà lára ẹbọ ni wal-i'tiqad annahu nadhirun fi kulli makanin wa ithbatu tasarrufi lahu kullu dhalika yuthbitu ash-shirka wa yusbihu bihi al-insanu mushrikan gbogbo àwọn tá a kà á lẹ́yìn ọ̀pọ̀ àtúnpadà bọ̀ wá síbẹ̀ nígbà tá a bá ń yànnàná àwọn ìran àbáwọn ọ̀nà lẹ́yìn tó ṣe pé ẹbọ ṣíṣe tí ó pín sí. tá bá ń sọ nípa àpín èyí tí ẹbọ tí ó pín sí ẹnu àwọn àfọ́ òkò lórí ọ̀nà tàbí iye tí ẹbọ tí ó pín sí àrínú wọn tí wọ́n pín sí ọ̀nà méjì àwọn kan pè ní shirikun asgar wa shirikun akbar ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n pín sọ́nà mẹ́ta yẹn ni pé shirikun akbar ẹbọ èyí tó tóbi pọ̀ jùlọ wa shirikun asgar àti ẹbọ èyí tó kéré jùlọ wa shirikun khafiyun àti ẹbọ tó ṣe wípé ọ̀pá mọ́ bàbá wa Suleiman ibn Abdullah alu sheikh bàbá sọ pé fa'alam anna shirika yanqasimu thalathata aqsam bin nisbati la anwa'i tawhid wọ́n ní ẹbọ ṣíṣe ọ̀nà mẹ́ta ló ní àpín sí níbàámu sí bí tawhid ṣe pín sọ́nà mẹ́ta wa kullu minha qad yakunu akbar ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta táwa ló pín sí èyí tó tóbi jùlọ nínú ẹbọ ó lè wà ń bẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o èyí kéré jùlọ ó lè wà ń bẹ́ẹ̀ o wakọ̀dì yakun akbar bi nisbati lama wa asgara mi ni o ìgbà míì sì máa lọ jẹ́ pé ní ó tóbi jù níbàámu sí àwọn èyí tí ó tún kéré tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ìgbà míì ó lè kéré níbàámu sí mawa akbar mi ni o sí ètò tóbi jù lọ. yẹn ni pé ṣíríkù ọ̀nà mẹ́ta ló pín sí ṣírìkùn akbar wà ṣírìkùn asgar wà ṣírìkùn khafiyun ṣùgbọ́n àwọn kan náà wà fà wọ́n sọ pé ó pín sọ́nà mẹ́ta níbàámu síbi tawhid náà bóun náà ṣe pín sí ọ̀nà mẹ́ta. tá bá ń sọ nípa àṣíríkù fi rububiyya bàbá Ibn Taymiyyah kọ́lọ̀mbà nìkẹ́wọ̀n wọ́n ní àmọ̀nàmù thani ẹ̀rí ìran kejì nínú àwọn ọ̀nà tí ẹbọ ṣíṣe tó pín sí fàṣíríkù fi rububiyya oníkéèyàn mórogún mọ́lọ́wọ́n ba níbi jíjẹ́ ọlọ́run níbi jíjẹ́ rọ́bù olówó ẹni ọba tí ń reni ọba tí ń tọ́jú ẹni ọba tí ń fún ní jíjẹ ọba tí ń fún ní mímu ọba tí ń pani ọba tí ń yẹni. fa inna Rabba subhanahu wa ta'ala wal malikul mudabbir ọlọ́wọ́ bá nìkan lọ́ba tó ṣe pé ó ní kápá ni lórí gbogbo nǹkan òun lọ́ba tí ń darí gbogbo nǹkan ó ní alimọ́ọ́tì ọba tí ń fún ni alimanian òun lọ́ba tí ń kọ̀ fún ni ọba a máa fara níní nígbà míì ìgbà míì àìsàn láǹfààní al-Khafid ar-Rafi' ọba tó ṣe pé ń gbé níga àìsàn máa jẹni mẹ́lẹ̀ ńgbà míì al-Mu'izz al-Mudhill ńlọba tó ṣe wípé ń máa ń fúnni níyì ìgbà míì a sì yẹpẹrẹ ẹ̀dá faman shahida anna al-mu'tiya aw al-mani'a aw ad-dara aw gbogbo ẹni yòówù tọ́bìlì wá jẹ́rìí pé anel mọ́ ti yà pé ẹni tí ń fúnni abẹ́ni tí ń kọ̀ fúnni abẹ́ni tí ń ṣeni láǹfààní abẹ́ni tí ń nini lára awìlẹ̀ mọ́ àbí ẹni tí ń gbé níga abẹ́ni tí ń yẹ pẹrẹ ẹni gẹ́rù tọ́bìlì lọ́rọ̀ pé ẹni ń tún yàtọ̀ sọ́lọ́wọ́ bá irú ẹni báwọn ó ti ṣẹbọ sọ́lọ́wọ́ bá níbi rògbòbíyà rẹ̀ nù yẹn ni wípé ìfàṣọ so ẹ bá ti lè wá tún nígbàgbọ́ pé ẹlòmíì ń bẹ tó lè gbé ni ga tó lè rẹni nílẹ̀ tó lè yan ni sípò yàtọ̀ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìlú ẹni báwọn tó àfikọ́yà tún padà sínú ẹ̀sìn Islam kọ́lọ́wọ́n bá kọjọ kọ́sànù ẹnì kọ̀ọ̀kan wa. ẹ wàá rí àṣírí kù nípa ẹbọ tí à ń sọ yìí ọ̀nà oríṣiríṣi lẹ̀ ń gbà tí wọ́n fi ń ṣẹbọ sọ́nà ọba tààlà. So ẹbọ ọmọ kò pín sórí kéèyàn ó gbẹ́bọ nìkan kò pín sórí kéèyàn ó fọmọ sògùn owó kò mọ lórí eléyìí nìkan kéèyàn ó para fáǹjànú kò mọ lórí eléyìí nìkan o tá a bá ń sọ nípa ẹbọ àwọn tó kónú ọ̀pọ̀ o kọlọmọba kọjọ kọsànù wa bàbá Ibn Taymiyyah àkọlọǹkọba nìkan wọn wọn ní tá a bá ń sọ nípa àṣírìkù fil ilahiyya ẹbọ ṣíṣe nípa ìfàsófọlọ́mọba níbi ìjọsìn yẹn pé kọ́mọ̀jà pọ́ lọ́wọ́ bá nìkan lè yàn án sìn ó ní àyẹ̀jẹ̀ alàlè láàyè ní dan ó ní kéèyàn mú orogún aláfijọ́ mọ́lọ́wọ́ bá níbi ìjọsìn tàbí níbi ìfẹ́ kéèyàn nífẹ̀ẹ́ nǹkan bóyá èèyàn kan lè yàn nífẹ̀ẹ́ ni ó wá nífẹ̀ẹ́ rẹ̀ bí ọlọ́run àbútiẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ jọ lọ́n lọ àbútiẹ̀ ń bẹ̀rù nǹkan ó bẹ̀rù rẹ̀ jọ lọ́wọ́ bá lọ àbọ̀ ń abúti ẹ̀ ń sẹ́rí sọ́dọ̀ ẹni ju bó ṣe ń sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba lọ. eléyìí ni aṣ-ṣirku alladhi la yaghfiruhu Allahu ta'ala illa bi tawbati minhu eléyìí gangan lẹ́bọ̀ tó ṣe pé ọlọ́run ò lè forí rẹ̀ jìn ẹ̀dá àfi kéèyàn ó túbá kó jáwọ́ kó ronú pàwàdà kó sẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run hmm, àforíjì ò fún ẹ̀ńbáṣe o. nínú suratul Anfal ayé ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́ta ọlọ́run bá sọ wípé kulli ladhina kafaru in yantahu yughfar lahum ma qad salaf sọ fáwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ́ pàálípàálí ń sọ fún wa pé in yantahu tí wọ́n bèèrè jáwọ́ kò ń bí ẹbọ tí wọ́n ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́wọ́n bá mọ́ yughfar lahum ọlọ́run ti tán láti foríjì wọn kódà má sàlàfà má kọ́rí sàlàfà gbogbo àwọn ẹ̀sẹ̀ tí wọ́n ti tẹ̀síwájú ọlọ́run ṣe tán láti eléyìí gangan ni tó díjà alẹ̀ yẹn ni pé a máa sin lọ́nà lónìí nìkan ṣoṣo eléyìí gangan ni tó díjà alẹ̀ tó fa ìgbógun ti ni tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ jù sẹ́lọ́mù ọba sallallahu alaihi wasallam sáwọn ọ̀ṣẹ́bọ ilẹ̀ lárúbáwá torí pé wọ́n ń ṣẹbọ sọ́lọ́mù ọba níbi ìlàhíyà níbi jíjọ́ lọ́mù ọba rẹ̀ níbi ká máa sìn lónìí nìkan ṣoṣo wọ́n nífẹ̀ẹ́ òòṣà jọlọ́mù ọba subhanahu wa ta'ala nínú Suratul Baqara ọlọ́ni wàmínà nọ́ọ̀sì wọ́n bẹ́ẹ̀ náà wọ̀nyẹn man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum kahubbillah àwọn tó ṣe pé wọ́n bá wọn kankan lálàfíjọ lórogún mọ́lọ́wọ́ba wọ́n wá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n fi jọ lọ́wọ́ bá wọn kahubbillah bẹ́ẹ̀ sì nífẹ̀ẹ́ lọ́wọ́ bá ta'ala ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n nílà káyì tí wọ́n máa ń tí wọ́n ṣe ashaddu hubban lillah àwọn nífẹ̀ẹ́ lọ́wọ́ bá pọ̀jù gbọ̀ǹkà nínú suratu Sad ìgbà tí òjíṣẹ́ lọ́wọ́ bá ní táwọn kẹfìrí tí wọ́n sọ fún ni pé ajá àlẹ́ àtàyìnlá àwọn wàhídà tí ó gba àwọn òòṣà wa tá à ń sìn yìí wọ́n wá fẹ́ sọ pé ká kó dànù ká máa wá sin ọlọ́run bá tiẹ̀ nìkan ṣoṣo bí inna hadha làṣẹ́wọ́n ọjà nké ma ńlẹ́lẹ́ yìí o níta fẹ́ fàwọn láàrin ni wípé tá a bá ń sọ nípa àṣírìkù yẹn nípa ẹbọ ṣíṣe níbi ntọ́jà má bi ìjọsìn fọlọ́run ọba eléyìí ọ̀làgbàrà á pọ̀ bí èèyàn bá wá foríjì lọ́sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ò lè forí rẹ̀ jì o lára àwọn ìran rẹ̀ oníkéèyàn máa ké pé ntọ́ yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni pé níbi àdúrà èyí tó bá fẹ́ ṣe ọlọ́run nìkan lọ́ba tá a máa ké pé nínú ayé alukur'an wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba yín ni ẹ máa ké pè mí ẹ máa pè mí ń sì máa dá yín lóhùn yẹn ńlá máa dojú àdúrà kọ gbogbo àtàbà ti lè rí mùsùlùmí tọ́bi ilé fọlọ́run baálẹ̀ tí ọ̀ máa pè é àwọn ó kọ ọlọ́run adama gbogbo àtàbà ti lè yá di yá náírà yá ìlú yá jam kọ́sítọ̀ jájí ọlọ́run bèè jẹ́ jam kọ́sítọ̀ jájí àǹjànú ló ń pè hùn gbogbo àti yàrá ti lè ń pè àǹjànú onítọ̀hún ó ti ń ṣẹbọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala nù lábẹ́ àdúrà ṣiṣẹ́ bákan náà àdínà àwọn mùsùlùmí tó ṣe pé ọ̀rọ̀ ò tọ́jà wípé wọ́n bá fẹ́ ṣe àdúrà fọ́tò ṣéwù òní ò gbé síwájú báyìí ṣéṣéwù lọ́wọ́ ń ké pè ní abọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala abọ́ ọ̀fẹ́ fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala èkíní ẹbọ ni èkejì náà ẹbọ ni torí ní tó ń ṣeun táyẹ̀pọ̀ bá sọ pé ọ̀fẹ́ fi ṣàkàsọ̀ kó lè bá mú ọsúnmọ́ lọ́wọ́ bá ni ní táwọn kèfèrí náà wínú tí a fi dẹni tó ṣe pé òjíṣẹ́ lọ́wọ́ bá tó gbógun tiwọn kí ni tí a sọ wọ́n ní máa na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ntí jẹ́ àmà sí àwọn òòsàn àmọ̀ pé mo yé sọlọ́wọ́n ba mọ kálí bá a mú asọ́mọ́ lọ́wọ́n ba pẹ́kípẹ́kí kálí bá a ṣèpẹ́ wá ń wájú ọlọ́run ìdí ń ta fi ń sìn wọn nù. ọba sẹ́ pé ńlọba dojú àdúrà kọ ọlọ́run ti pa á láṣẹ pé waqala ọlọ́run ní ẹ̀pẹ́ mi ń dà yín lóhùn ó tún wáá tí a ní ọpọlọ́run tó ní rárá òun ò lè pọ́ lọ́wọ́ ọba òun ò ní pè níṣẹ́ ọlọ́run ní ẹ fi wọ́n lẹ̀ sayadkhuluna jahannama dakhirin wọ́n ń bọ̀ àwọnú náà jahannama lẹ́yìn tí ó yẹpẹrẹ tayọ̀ tí ń yẹpẹrẹ. níta fẹ́ fàyọ nínú àtọ́tọ́ nìyí wípé àdúrà ṣíṣe ìran kan lọ́jẹ́ níbi ìjọsìn èèyàn gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ ẹnìkankan àfọlọ́wọ́n bá nìkan sọ owó lọ́n wá ni ọ̀dọ́ lọ́n nìkan wá sí ọmọ lọ́n wá ni ọ̀dọ́ lọ́n ó ti béèrè rẹ̀ ipò lọ ń wá ni má wà lọ sọ́dọ̀ ẹnìkan kan kò sẹ́ni tó ẹ ọlọ́run nìkan ni ayé lọ ń wá ni ọ̀run ni ọ̀dọ̀ ọlọ́run ni kó wá gbogbo ẹ̀ sí oníkan lọ́ba tó lè ṣe fún ọ. má gbàgbé àdúrà tó ń ṣeun abala kan lọ́jẹ́ ìran kan lọ́jẹ́ níbi ìjọsìn fọlọ́ọ̀ba nínú hadith àdúrà o mọ́kòlì ìbáàdà anábì ní àdúrà ṣíṣe téèyàn máa ń ṣeun gángan òun gángan ìjọsìn fọlọ́ọ̀ba ń lọ́jẹ́ ẹni pé lára tí wọ́n kà kún jọsìn fọlọ́run ọba òní àdúrà ṣíṣe ńlọ́jẹ́ níta bá wá pè ní jọsìn fọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ darí ẹ̀ sọ́dọ̀ ẹnì kankan ọlọ́run ọba nìkan là máa lò fún o. nínú ẹ̀ náà bákan náà al-isti'ana ìmá wá ìrànlọ́wọ́ ọ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnì kankan àfọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo tó níbi ntẹ́lẹ̀ka tẹ́nìkan kò ní kápá ni lé lórí àfọlọ́wọn bá nìkan ṣoṣo òun béèrè ọmọ lọ́wọ́ èèyàn èèyàn kì í sọmọ ọlọ́run ní í sọmọ òun béèrè ọlá lọ́wọ́ èèyàn ọlọ́run nìkan lọ́ba tí máa ń sọlá ìrànlọ́wọ́ ọlọ́run nìkan ni kó wá ìṣẹ́gun ìborí ọ̀tá ọ̀dọ̀ ọlọ́run nìkan la máa wá sí má gbàgbé ntọ́ máa ń ka nínú suratul fatiha lójoojúmọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in àní sìn ẹlòmíì mọ́rin ọlọ́run ìwọ nìkan la máa sìn a sì ní wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnìkankan àfọ̀dọ́rọ́ lọ́wọ́ bá nìkan ṣoṣo nígbà bá ń jẹ́jẹ́ yìí tó ń kanú lórí irun lójoojúmọ́ tó tún wá ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀rí mi ò tá a sọ̀rọ̀ lọ́wọ́ bá sórí pé n tó ń ṣe sórí pé kò yí ọ nínú ẹ̀ náà bákan náà ìsọ̀ rẹ èyí tó wá ọ̀dọ̀ nìkan ni kó wá sí Ọlọ́run nìkan ni kó sádi má sádi èèyàn oògùn á máa bàjẹ́ àwọn oògùn kò sí ti ń jẹ́ oògùn ju àlùjánu lọ àlùjánu tí wọ́n ń pè ó lè kéré pẹ́ẹ́pẹ́ ń tó fẹ́ dojúkọ àlùjánu tiẹ̀ lágbára ju àlùjánu tiẹ̀ lọ wọ́n bá sọ pé ewé òsunko ewé òsunko èṣù ló le jésù àlùjánu ló le ju àlùjánu ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan lọ́ba tó yẹ kó gbójúlé ńlẹ́yẹ kó sáde ńlẹ́yẹ kó wá àtìlẹ́yìn ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ ó lọ́ba tó ṣe wípé ìmọ̀ gbani lónìí kan lọ́ba tó ṣe pé ìsì máa ń kẹ́ ẹ̀dá lábalábẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdá iní àti jìn sí ọ̀fìn ẹbọ látàrí wípé àfẹ́ kú àfẹ́ kó lè wọlé wa àfẹ́ bọ́ àfẹ́ kípò tí mẹ́lọ wa àfẹ́ ọbọ̀ dànù àfẹ́ ká máa bẹ lórí ipò yìí lọ láéláé ọmọ yìí ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ ọmọ tuntun èyí tó ti fi wẹ̀ ọmọ yìí abuké èyí tó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ tó ti fi wẹ̀ ọmọ yìí àfín èyí tí wọ́n ti ní kọ́ lọ mú wá torí pé ó fẹ́ jẹ ipò ó yá bẹ̀rù ọlọ́run kó yá túbá kó jáwọ́ pátápátá kó tó di pé ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kó tó di pé yóò tó kó tó di pé ó jáde láyé ó mọ iye ẹbọ tó ti gbé sórí ta ó mọ iye ìgbà tó ti lọ wẹ̀ lódò odò táwọn èèyàn ti ń ṣe gbọ̀nsẹ̀ sí ti ń tọ̀ sí ti ń ṣe gáàsì wọn ni kó lọ wẹ̀ ń bẹ́ ọba ti wẹ̀ ń bẹ́ ayé rẹ̀ ọ̀dà ayé rẹ̀ ò lè dá yóò tún máa bàjẹ́ sí ni ọlọ́run nìkan ni kó wá ìṣọ́ àtààbò ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run nìkan ni kó wá sí gbogbo àwọn àsọ̀rọ̀ ètò sọmọ gbogbo nù lé rẹ gàdígàdí ẹ bá dẹnu lé ẹlòmíì nísìnyí tí ì bá ṣe kápẹ́ẹ̀tì àbí rọ́ọ̀gì tọ́ tẹ́lẹ̀ gbogbo ẹ ló ti fẹ́ wú tán kí sọ pé àwọn bíríkìlà kú sí da ṣùgbọ́n torí agbára burúkú ètí ń wá orí màálù orí ọká orí ìṣègbè orí pẹ́pẹ́yẹ adìẹ ààyè ewúrẹ́ ààyè màálù òǹdídí ààyè tó o bò mánú lé ẹ jẹ́ abẹ́rẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala bó bá ti ń ṣe báwọn ń ṣe bọ́ sọ́lọ́wọ́n bá nù kò sẹ́nìkankan tó lè gbani kò sẹ́ni kankan tó lè sọ ni kò kankan tó lè kó ni yọ afọlọ́wọ́n bá nìkan sọ nínú hadith ojúṣe lọ́wọ́n bá sallallahu alaihi wasallam wọn bá Abdullahi ibn Abbas sọ̀rọ̀ ó ní ya gulam eré ọ̀dọ́mọkùnrin yìí inni u'allimuka kalimat àwọn gbólóhùn kan bẹ tí mo fẹ́ kọ́ mo fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fọ́ kí làwọn gbólóhùn náà ihfadillah yahfadika máa sọ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bó lè sọ a lè béèrè pé bó o láṣẹ aṣọ ọlọ́run ọlọ́run táàrí yẹn ni pé àwọn òfin ọlọ́run máa sọ ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ dàmọ́ dáadáa jìnnà sí má dédìí rẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá ń fẹ́ nìkan nìkan máa ń ṣe tó bá ti lé ń ṣe báwọn ọ̀n sọ́lọ̀ nù ihfadillah yahfadika kọ́lọ́wọ́n bó lè bá sọ wọn náà ihfadillah òfin ọlọ́run pamọ́ tẹ̀jídé òtò já haka tó bá ti ń ṣe bẹ́ẹ̀ gbogbo bí tó bá ti ń dé pátá ọmọ bọ́lọ̀ ọba ń bẹ̀ ni yọ́ọ́ máa ọ́ sí yọ́ọ́ máa fi sọ̀rọ̀ sọ́ọ́ yóò máa dáàbò rẹ̀ bọ̀ anabi wa ń sọ̀rọ̀ yẹn lọ ó wá ní idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah bó o bá tó bá ti fẹ́ béèrè nǹkan má béèrè lọ́dọ̀ ẹ̀dá kankan ọ̀dọ̀ Ọlọ́run ni kò ti béèrè wa idha ista'anta tó o bá ń wá ìrànlọ́wọ́ má wá sọ́dọ̀ ẹ̀dá kankan ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni kò wá sí. wa'lam wájú yí ọ annal qawm gbogbo ayé pátápátá tí wọ́n bá forí ìkòkò sọ́ọ́dún tí wọ́n bá fẹnu kò aláǹyàn fàáhùn kà bẹ̀ṣẹ̀ nípa àwọn oṣù ọ̀làǹfààní kan lámìyàn fàáhùn ìlà bẹ̀ṣẹ̀ nǹkan tó kátàbà ọ̀làwọ̀là àyàfi ntọ́lọ́mùbá ti kọ́ọ̀lẹ̀ pé yọ ọjà àǹfààní fún ọ̀nìkan lókù bí wọ́n bá ti panupọ̀ pa àwọn ọ̀fara ni ọ́ àwọn ọ̀pá ọ́ wọn ò lè dọ́ ọ́ pa àwọn ọ̀lẹ́ fara kan ni ọ́ ìlà bẹ̀ṣẹ̀ in kọ̀dé kátàbà ọ̀làwọ̀là àlèk kọ̀dé kátàbà ọ̀làwọ̀là àlèk àbí ti kọ́ pé yọ ọjà burú tí ó ṣẹlẹ̀ sí ọ̀nìkan torí pé rufi'atil aqlam wa jaffati suhuf gbogbo ntọ́lọ̀ ọba tọkọ pátá ó ti kọ́ o kò sí kádàrà tuntun máa o ọlọ́run ti kọ́ gbò ó ti yanjú ó ti parí ẹ̀ gègé ìkọ̀wé tí wọ́n fi kọ́ bọ́rọ̀ ẹ̀dá ó sì lọ bí ó sì rìn wọ́n ti gbé òkè ní tí wọ́n sì fi kọ́ ó ti gbẹ́ kí ló wà ń sáré sí. nígbàkẹ̀lé nínú ọlọ́run má ṣe bọ sọ́nà ọba mọ́ ọlọ́run nìkan ní kó fẹ̀yìntì gbàpọ́ kan ṣoṣo lọ́wọ́ ọba níbi ìjọsìn kọ́lọ́wọ́ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astagfiruka wa atubu ilayk.